alidomodomo wo. ahihu. ahihu. bá a fata tẹ́nì bá. bá a fata tẹ́nì bá. bá a kẹsọ tẹ́nì bú. bá a kẹsọ tẹ́nì bú. bá a domọ tẹ́nì bú. bá a domodomo wo. bá a bí bú. bá a bí bú. òpònú oníjó sóògbó ń lùlù ẹ̀yà máa kà n gbọ́ alifati àti Ah hali fatate ni ha hali domodomo wu. àbíbá. àti àbámu kìíní. Abiba, àbíbá. mo balẹ̀ kún wọ̀nyá àjà. ọ̀yà mo balẹ̀ fatate ni ha. hali fatate ni ha hali domodomo wu hali dìmídìmí wu. gbẹ̀nà lẹ́lẹ́lẹ́lẹ́ kúndì ò lè ṣe wòlé mọ́ o ò lè má jẹ wá ṣé wòlé jèrè Se mo fásitì wọn ṣòfò ni o bí n bá ṣe ka ni kò ṣe máa kà alifati ateni ha. alifata ateni ha. ráyẹyẹ alifati ateni ha. alifata ateni ha. ṣé kí ló tó sí mi jẹ sọ́nà kan tí mò ń kà ní olùnà kà ni. iná mọ̀ ń kà. ó náà kọ́ ń kà alidẹ̀mọ̀tẹ́nì kú. alidẹ̀mọ̀tẹ́nì. ìyọkàlélúyà ìyọkàlélúyà alifatateni ha. alifatateni ha. alidomoteni hu. alidomoteni hu. ọ̀yá kàtiẹ̀ fún mi mọ́ bàtẹ́ mi jẹ́. Ali ni, ha Ali domo domo. Domo domo, ìjọba kan domo domo ọ. <laughs>